ẹ kú déédéé ìwòye o orúkọ mi ni Sam Adéọ̀sùn Òjò Àánú òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín ẹ jẹ́ a wa àwa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ láìtẹ́ fún wa àdúpẹ́ o nítorí pé ọjọọjọ́ òun ni ọ̀tun ọ̀tun jáde láti inú ọ̀rọ̀ yín kó lè ṣí wa níyè kó lè ṣí ọkàn wa payá àyìn lógun torí pé ẹ̀yin ọlọ́run mú ọ̀rọ̀ yín yé wa sí ẹ mú kí a tẹ̀síwájú nínú ìgbàgbọ́ jésù ló ẹgbà ọpẹ́ wa ògo mà forúkọ jésù ní orúkọ jésù kristi olúwa wa àmín tó lẹ́ẹ̀kan sí tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àkọ́tún ìtì ọlọ́run fún èmi àti yín pé ká tún jọ wo ọ̀rọ̀ ọlọ́run kájọ kẹ́kọ̀ọ́ pọ̀ kájọ ní òye ohun tí bíbélì ń sọ ẹ ti máa rí kókó tí a ṣiṣẹ́ lórí lónìí mo pè ní ecclesiastic thoughts ecclesiastic thoughts ìyẹn ni pé ìrònú oníwàásù ìrònú oníwàásù tí a bá wo ìwé oníwàásù nù bíbélì ṣe rí orí mẹ́fà ń bẹ chapter one two three four five six àwọn nǹkan kan ńlá kan ni oníwàásù tí ó fi òye ẹ̀yẹ wa nù bíbélì láti fún àwọn tí ó ń olùkọ́ bíbélì àti akẹ́kọ̀ọ́ bíbélì láti chapter one sí chapter two ẹ̀yìn ibẹ̀ ni oníwàásù ti ń wádìí pé kí ni ìtumọ̀ ìgbé ayé gan what is the meaning of life kí ni ìtumọ̀ ìgbé ayé ibẹ̀ ló ti ń ṣe àwádìí ẹ̀ ṣe rí ní chapter three sí chapter six òní oníwàásù nínú bíbélì tí ó ti wá sọ àwọn observation ẹ̀ nígbà tó ń tó ń ṣèwádìí ìgbé ayé báwo ṣe what is the meaning of life kí ni ìtumọ̀ kéèyàn gbénú ayé gan then eh, chapter three four five and six chapter mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun ń ṣàlàyé pé kí ni àwọn nǹkan tó ẹyọ tó ṣúyọ nínú ìwádìí ẹ̀ kí làwọn nǹkan tó ń gan ronú sí pé àwọn ọ̀rọ̀ wọn ṣúyọ ọ̀rọ̀ wọn ṣúyọ ẹyọ ó ní ìwé tabasi ìwé níwàásù orí kìíní sí ìkẹfà àwọn tó ń sọ fún wa nìyẹn ṣùgbọ́n nígbà tó máa wá ìwé ń pè ní conclusion ẹyọ nígbà tó máa fa kò mú òkun ọ̀rọ̀ yọ àwọn ẹ̀kọ́ wo ni orí kìíní sí orí kẹfà tó ti kọ́ òun ẹ̀rí a nínú ẹsẹ̀ mẹ́wàá tó ṣáájú orí keje that is from verse one to verse ten ní chapter seven ecclesiastes ibẹ̀ láti rí ẹ kò kárí ọ̀rọ̀ ẹ̀ conclusion òkè òkè tí mo wá tí mo rí nípa ayé ẹ̀yìn ó ṣàlàyé ẹ̀yìn conclusion ẹ̀yìn bíi mẹ́fà fún wa conclusion bíi mẹ́fà ẹ̀yìn òun ló fún wa ṣe wá rí àwọn nǹkan tó fún wa mẹ́fà yẹn òun láṣẹ lónìí ó ṣe ká tẹ̀síwájú ṣùgbọ́n nígbà tí ó wá ìtumọ̀ ayé kí ni ìtumọ̀ pé kéèyàn gbénu ayé ìtumọ̀ ìgbé ayé ẹ̀yọ ìyẹn pé orí kìíní àti orí kejì òun ló fi ń wá ìtumọ̀ yẹn nígbà tó di orí kẹta sí orí kẹfà mo sọ lẹ́ẹ̀kan yẹn ó ní ó wá ń sọ àwọn observation ẹ̀ kí ni àwọn kan tí ẹ̀yọ òun observe nínú ìwádìí òun then nígbà tá a dé orí keje ní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹwàá ibẹ̀ ni oníwàásù ti ṣàlàyé fún wa gan wípé kò kárí nǹkan tó ń mú jáde nínú gbogbo rìsáàsì òun òní rìsáàsì kò kárí yẹn òun la fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí mo sọ fún amúní mẹ́fà amúní mẹ́fà ni ọ̀kan nínú conclusion oníwàásù ni wípé good name is better than wealth orúkọ rere ó dáa ju ọrọ̀ lọ ṣùgbọ́n tẹ báyìí lónìí ẹ rí i pé wọ́n ti wọ́n ti wọ́n ti yí epo lónìí kò sí nǹkan tó pè ní orúkọ rere mọ́ ọrọ̀ òní ní tó sọ ayé di bó ṣe dà nìyẹn tẹ máa ń béèrè pé kí ló fa ayé táyé fi dà báyìí bó ṣe dà báyìí tí gbogbo nǹkan tó tiẹ̀ lójú pọ̀ tí nǹkan tiẹ̀ nítumọ̀ mọ́ ìwà ipá ẹ̀yọ̀ ẹ̀ṣẹ̀ jàgídíjàgan ìtàjẹ̀sílẹ̀ tó fà ní wípé wọ́n ti yí bẹ́ẹ̀lì po nǹkan tí oníwàásù tó ṣe rìsáàchì ẹ̀ fún àìmọye ọdún wọ́n ti ní kò rí bẹ́ẹ̀ ayé àdè dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ni ṣùgbọ́n ohun tí oníwàásù kọ́kọ́ rí níbẹ̀ ni pé orúkọ rere ó dára ju ọ̀rọ̀ lọ a good name is better than wealth tábà wò ní ẹsẹ̀ chapter seven ecclesiastes ẹsẹ̀ kínní àkọ́kọ́ ẹ̀ one a ó a good name is better than precious ointment and you ní orúkọ rere sàn sàn ju ìpara òólóòórùn dídùn lọ ìdí sáà fi lo ìpara ń bẹ̀ yẹn ni wípé láyé john àwọn ìpara yẹn wà highly highly highly expensive ẹ̀ ó gan so àwọn ọlọ́rọ̀ nìkan ló ní àǹfààní sí ṣùgbọ́n wọ́n ní orúkọ rere ẹ̀yìn ó dáa jù lọ ṣùgbọ́n lónìí ayé ti ayé owó ẹ̀yìn tí àwọn ará bíbélì ń pè ní mámúnì òun ló ṣàkóso ayé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló ṣàkóso ìjọ ẹni tí ò bá lówó lọ́wọ́ tó bá wà nínú ìjọ kò ní àìdíà ẹyọ ẹni tí ò bá ní olóònù chọ́ọ̀chì kò ní nọ́mbà pásítọ̀ lọ́wọ́ tó bá kí pásítọ̀ gan kò ní dáhùn torí kò rí ẹ̀kan fílẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ ní ìwé òwe twenty two verse one proverbs twenty two verse one a good name is to be chosen rather than great riches loving favour rather than silver and gold ẹ̀rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní yíyan orúkọ rere sàn ju púpọ̀ ọ̀rọ̀ lọ àti ojú dáadáa ojú fàdákà lọ kí nìdí ẹ̀ gan tí bẹ́ẹ̀lì tí fèrè lè sọ fún wa pé orúkọ rere sàn ju owó lọ aláìta àwọn ni ẹ̀ orúkọ rere ewo ẹni kọ́ orúkọ sọnù kí n sá ti lówó wọ́n ní wọ́n ní àìsàn nítorí ṣùkàrí society ń sọ society yín nìyẹn tẹ́yìn náà bá dẹ̀ wò society wa ẹ̀ ẹni tí ò lówó ohun ìdìbò fún nínú àwọn tó ń dìbò lẹ́jọ́ mẹ́ta ní nàìjíríà ẹnìkan ń sọ pé àwọn ò ní fẹ́ anybody lóhùn ló tún fẹ́ fẹ́ anybody kí á làwọn aráàlú ẹ̀ sọ pé kí ni o ti lùsì sọ <laughs> pé àwọn èèyàn kò sí nǹkan tó kọ àwọn èèyàn nípa orúkọ rere mọ́ ẹyọ ṣùgbọ́n fún àwọn tí ẹyọ wọn fẹ́ jẹ́ kí orúkọ wọn endure ẹyọ kọjá ẹ̀ríkà tẹ̀síwájú kàtẹ́ máa wò mú bèrè bèrè kan ká má sàlẹ̀ ju ẹlẹ́ẹ̀dẹ́ ẹ ní omi oníkíni díẹ̀ gan tí mo fi gbà pé orúkọ rere ó sàn ju ọ̀rọ̀ lọ tẹ bá wòye ẹ rí i pé ìdí méjì ni ìdí àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ èèyàn ó lè bọ́ sọ́wọ́ òpè ẹ̀yìn tó bá yá tọrọ bá dẹ̀ bọ́ sọ́wọ́ òpè ó máa fọn ká ni o máa fọn dànù o ó máa wá dànù ó máa wéèsì ẹ̀ ntí ara ìdí ẹ̀ ní ti béèrè sọ ẹ lọ wo àwọn olówó àná ẹ lọ wo àwọn multi billionaire nàìjíríà lánàá lónìí kọ́ ibùdó làwọn ọmọ wọn wà ẹ̀rí gbogbo àwọn nǹkan tí wọ́n ní gbà yẹn ó ti dílé ọlọ́ṣà kò sí nǹkan bẹ̀ mọ́ o ti dáhóró ẹ̀rí ara ìdí ẹ̀ nìyẹn tí orúkọ rere tí ó fi sàn tó fi dáa ju ọ̀rọ̀ lọ ẹ̀rí ìdí kejì tó fi rí bẹ́ẹ̀ ni pé kò sí ọ̀rọ̀ téèyàn bá ní èèyàn kàn ní àǹfààní láti jẹ díẹ̀ nínú ẹ̀ ni tó tó wà ń bẹ́ẹ̀ nìyẹn ẹ̀rí kò sí ọ̀rọ̀ kàn tẹ̀ bíyàn sílé ọlọ́rọ̀ kàn bí ẹni sílé ọlọ́rọ̀ ó máa jẹ ọ̀rọ̀ yẹn just for his own lifetime ni ẹ̀rí ọ̀rọ̀ kì í endure bí orúkọ ẹ̀ ṣùgbọ́n orúkọ rere dòní a sì máa ń sọ̀rọ̀ nípa àwọn kan wọ́n á dárúkọ ẹlòmíì báyìí ẹni ẹ̀dẹ̀ ti kú sẹ́yìn báyìí láti bí sixteen sixty something ló ti kú ṣùgbọ́n orúkọ rere tó fi sílẹ̀ ẹ̀rí àwọn àwọn àwọn èèyàn gbádùn ẹ̀ orúkọ rere yẹn wọ́n dẹ̀ ṣàdúrà fún ẹ̀rí bẹ́ẹ̀ tabalẹ̀ tó ní good reputation ẹ̀rí irú ibẹ̀ máa ń ní oríyìn lọ́wọ́ ènìyàn àti ní ọwọ́ ọlọ́run orúkọ rere ẹ̀dẹ̀kẹ̀rẹ́ mo ìsọ́lẹ̀ kan yẹn ó máa kọjá ọjọ́ orí ẹni yẹn síwájú síwájú lọ́n lọ́n ṣe so iye ìgbà tó wù ká ní nínú ayé yìí irú iye ìgbà tó kà nínú ayé yìí ẹ jẹ́ ká lò ó ní ọ̀nà tó máa fún wa ní orúkọ rere ju ká máa kó ọ̀rọ̀ jọ ẹ dákun ẹ rí ó pé gan o pé gan o ẹ jẹ́ mọ̀ pé ẹ jẹ́ ká lo àwọn àpẹẹrẹ kan pa irú nǹkan nínú iṣẹ́ ìránṣẹ́ ara ara ara ẹ̀kọ́ tí mo kọ́ nìyẹn nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ ẹlẹ́lòmíì ẹ gbogbo àwọn màmá màmá màmá ẹ máa jẹ́ kò jẹ́ nǹkan tó bà wọ́n lẹ́rù wípé ọmọ wọn ọmọ ọmọ obìnrin ẹ̀yìn wọn ni kó bá wa sọ̀rọ̀ òun ò ní bẹ̀rù yẹn mọ́ bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tí pásítọ̀ mi bá ní kí mọ́mì yẹn ní kọ́mọ yín wá rí mi o <laughs> wọ́n bẹ̀rẹ̀ sí fọmọ wọn lẹ́kṣọ̀ ni pé ìjọ tó pé kò ní orúkọ rere ẹlòmíyàn ẹ lè bá fowó dá bá ti di ọ̀rọ̀ owó yẹn ó tiẹ̀ tún wá bàjẹ́ sí yẹn kò ní orúkọ rere ẹjọ́ mu bẹ̀yìn ara ara conclusion oníwàásù nù bíbélì ni pé orúkọ rere ó dáa ju ọ̀rọ̀ lọ tá a bá dì mọ́ ọ̀rọ̀ yẹn tá a bá ní orúkọ rere yóò rọ ọ̀rọ̀ lọ́rùn láti wá bá wa ṣùgbọ́n tá a bá tá a bá tá a bá ní orúkọ rere ò ní nǹkan kan ṣe tá a bá ní ọ̀rọ̀ tán wọ́n máa yín àìmọye ọlọ́rọ̀ tán yín mú sí lónìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ó ní ẹ̀rí kò kárí míì tí oníwàásù tún gbé jáde nínú gbogbo ìwádìí rẹ̀ ni wípé once dead is death is better than once birth ẹ̀yọ ọjọ́ ikú èèyàn ó dára ju ọjọ́ ìbí ènìyàn lọ ẹjọ ọjọ́ kíkú èèyàn ọjọ́ téèyàn kú bíbélì sọ pé oníwàásù sọ fún wa pé ó bẹ́tà ní gbogbo ọ̀nà ju ọjọ́ tá a bí lọ a rí yẹn nínú eh, ecclesiastes yẹn chapter seven verse one b ẹgbẹ́ verse one yìí lákàlẹ́ kan yẹn mo ní ecclesiastes chapter seven verse one to verse ten òun ni oníwàásù ti sọ gbogbo ìrònú ọkàn rẹ̀ fún wa nítorí àwọn research tó ṣe fún àwọn ọdún kan ẹ̀rí lẹ́ẹ̀ka kàpé orúkọ rere sàn ju ìpara olóòórùn dídùn lọ ọjọ́ ikú sì dára ju ọjọ́ tí a bí ènìyàn lọ ṣẹ̀rí bẹ́yẹn ọjọ́ tí èèyàn kú pé sọ pé ó dáa ju ọjọ́ tá a bí lọ bó ti jẹ́ ìná bá wò dáadáa rí pé àrọ̀ yẹn àrọ̀ yẹn ọ̀rọ̀ àkọ́kọ́ gan rí pé ayé ò fẹ́ gbọ́ léni gbogbo nǹkan tí oníwàásù sọ nípa ayé yìí tó ṣe ìwádìí rẹ̀ táwọn ará bíbélì ń tẹ̀lé tó yẹ wọ́n ṣe pé ayé táwa ti dàrú wọn láwọn ò fẹ́ bẹ́ẹ̀ ṣó yẹ ayé báyìí ẹ dákun ṣó yẹ ayé yìí kò yẹ kì í ṣèpè òkodoro ni èkejì tó tún sọ rèé o ayé ò fẹ́ gbà yín náà pé ọjọ́ ikú ó dáa ju ọjọ́ bíbí lọ ẹ̀yin náà máa wo pàápàá láì tàìtì ẹ̀wẹ̀ kùsẹ́ tó tẹ̀ fẹ́ kú bẹ́ẹ̀ nìkan tẹ́ ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ìjọba ọ̀run pásítọ̀ kan ló sọ fún mi pé ló máa wàásù ìjọba ọ̀run o pé ọjọ́ orí ènìyàn kúkúrú ló jẹ́ olùgbà tó ń parí ìwàásù yẹn ní àwọn ìgbìmọ̀ alàgbà nígbà tó ń parí ìsìn wọn after service wọn á bá òun lé pé pásítọ̀ ẹ má tẹ̀síwájú wà sóbẹ̀ yẹn mọ́ tẹ́ àfẹ́ káwọn èèyàn lọ ó lóun ní kí ló dé ẹ wà lóye ṣe máa wà nínú abẹ́wà sọ pé ikú ikú ikú ikú ni kí láti ẹ sọ̀rọ̀ eré sínú ayé wa <laughs> so nǹkan sáyé ti dà nìyẹn so kò sẹ́ tó ṣẹ̀fẹ̀ gbọ́ irú kan bẹ́yẹn mọ́ olófà ló ń sọ pé tí èèyàn bá kú ẹkún náà sùn tẹ́yìn bá dẹ̀ tán bá dẹ̀ bí ènìyàn ni wọ́n rí ṣùgbọ́n bíbélì jẹ́ kó yé wa wípé lára rìsáàṣì tí oníwàásù ṣe kò kárí nǹkan tó mú jáde ní nọ́mbà two fún wa ni wípé ọjọ́ tí èèyàn kú òun ló dáa ju ọjọ́ tí a bí ènìyàn lọ ẹ̀rí ẹ̀rí tẹ́ bá wò dáadáa ọjọ́ ìbí jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìn àjò èèyàn ọjọ́ ìbí ó jẹ́ ìbẹ̀rẹ̀ láti wàá jẹ́ pé kò sẹ́ni tó purọ́ mọ́ bébì mi ti mi ti gbọ́rí kẹ́nìkan ní bébì yẹn ọmọkàn tí bébì yẹn ṣe lánàá orojọ́ mi lẹ́yìn ọmọkàn tí bébì yẹn tán ọmọ wọn lè ta ni wọn lọmọ tán bí lánàá yẹn ni àá lórojọ́ ẹ lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n á yẹ ti kù sí wọ́n á dì í mú torí ọ̀ràn ti bá nìyẹn so ìdí ẹ̀ ni pé ìrìn àjò ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yọ ṣùgbọ́n ní ọjọ́ tí ènìyàn bá kú ẹ̀yọ oúnjẹ ọjọ́ tó ń jiyìn iṣẹ́ ẹ̀ ẹ̀ ó ṣe rí ìdájọ́ yẹn ó lè wà lọ́wọ́ ọlọ́run àti ènìyàn bẹ́ẹ̀ ni ẹlòmíín máa kú ẹ̀ wọ́n ni ah eventually aṣáàdúpẹ́ àti ẹ̀bọ́ ìdájọ́ ìdájọ́ nìyẹn aláwọn mi tọ́ pé wọ́n máa ṣe ìdájọ́ irọ́ fún èèyàn rere ni ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ràn ẹ̀ ẹ̀yìn wa ni ó tẹ̀ kórí púpọ̀ ẹ̀ lọ́jọ́ ààrẹ tí ẹnìkan ló ti pọ̀ ju olí olí so ìdájọ́ ṣàmà wáyé ní ọjọ́ ikú ènìyàn ṣe wá ní ọjọ́ tí èèyàn bá kú òun ni gáàpù tó wà láàrin ọjọ́ tá a bí ènìyàn sí ọjọ́ ni iṣẹ́ á wá sí ojú òṣùwọ̀n iṣẹ́ téèyàn ṣe láyé á wá sí ojú òṣùwọ̀n ọjọ́ tá a bí ènìyàn rí ọjọ́ tí ẹnìyẹn kù ní àárín àlàfo méjì yẹn kí ni ẹnìyẹn ṣe nínú ayé yìí ẹ̀dì ọjọ́ tó kù yẹn òun ni àwọn iṣẹ́ tó ṣe yẹn wá wá sí orí òṣùwọ̀n wá gbé sórí òṣùwọ̀n wò ìdí ẹnìyẹn tó fi tọ́jú ẹ̀ fi wà important ju ọjọ́ tá a bí ènìyàn lọ ẹ̀rí ntí oníwàásù tó ṣe kí o tí ó ṣiṣẹ́ lé lórí fún wa nìyẹn wípé ọjọ́ tí a bí ènìyàn kò tó nǹkan tó ọjọ́ tí ènìyàn kú so àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ wọ̀nyí pàápàá tèmi ó dà pé ó le díẹ̀ láti tẹ̀ sí ẹni torí pé kò bá ìlànà ayé mu kò bá bí nǹkan ṣe ń bó bí nǹkan ṣe ń ṣiṣẹ́ láyè kò bá mu ṣùgbọ́n kíní kan ni mo rí ọ̀rọ̀ bíbélì sí kò síbi tẹ́ ẹ ti sí ó máa ṣe gbẹ̀yìngbẹ̀yìn ni kò síbi ẹ ṣe ṣe òun ló máa ń lékè ṣá number three kí ni ìrònú oníwàásù kẹta tí tó mú wá sí etí ìgbọ́ wa nítorí àwọn research tó ṣe fún àìmọye ọdún òun náà ni pé a funeral is better than a party <laughs> ìsìnkú ó dára ju agbo ijó lọ ìsìnkú ó dára ju agbo ijó lọ tẹ́yìn náà bá wò dáadáa mo sọ lẹ́ẹ̀kan ẹ̀rí pé tẹ́ bá gbogbo àwọn pọ́ìntì wọn ó tẹ̀bí pé tó jọra kò jọra kò jọra rárá oníkálukú ló ní ojú wọn ti àti ibi tó dúró sí mo sọ fún wa research ni bàbá yẹn ṣe débẹ̀ eri, ẹ̀rí ọjọ́ ìsìnkú wọn ló dáa ju agbo ìjó lọ ẹjọ́ ìwú làwọn èèyàn ń lọ jù agbo ìjó ni ọ̀rẹ́ mi fẹ́ ṣe wedding ọ̀rẹ́ mi fẹ́ ṣe ọmọ yẹn ṣe naming àwọn máa ṣílé kan bẹ̀ yẹn àwọn kan tí àwọn èèyàn fẹ́ lọ nìyẹn wọ́n ní ah, ẹni yẹn mà ti kú wọ́n á lọ́mọ ọdún mélòó wọ́n á ní twenty five ee ta ló fẹ́ lọ́bẹ̀ ọ̀fọ̀ burúkú nìyẹn kò sẹ́ni tó ń lọ́bẹ̀ tó lóun má ṣọ nínú ẹ̀ wọn ò ní má ṣọ wọn ò ní mú gèlè ẹ̀rí àti jẹun á nira fún ọ̀pọ̀lọpọ̀ so nǹkan tí bí ìṣàn sọ fún wa ni pé ọjọ́ ìsìnkú tọmọdé tàgbà tọ̀dọ́ tí wọ́n ń díá tadélébọ̀ ó dára ju ọjọ́ pàtí lọ má ka ẹsẹ̀ ẹsẹ̀ ebèrè tó ń lọ bíi márùn ẹsẹ̀ bíi márùn nínú ẹ̀ẹ́ Ecclesiastes chapter seven verse two to verse six ibẹ̀ ni a ti rí àmì pé ibi ìsìnkú ó dáa ju agbo ijó lọ wọ́n ní ẹsẹ̀ kejì oníwàásù orí keje eh, Ecclesiastes chapter six seven verse one verse two to six Ecclesiastes chapter seven verse two to six ó ní ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju ibi àsè ẹ̀bẹ̀yìn ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju ibi àsè nítorí pé ikú jẹ́ àyànmọ́ gbogbo ènìyàn kí alààyè kó ní èyí lọ́kàn kí alààyè ní èyí lọ́kàn ẹ̀rí bẹ́ẹ̀ sọ pé ikú ikú yẹn ó jẹ́ àyànmọ́ gbogbo ènìyàn so ẹ̀yin tẹ̀sí wà láyé tẹ̀ kú bí òkú tán tó wà nílẹ̀ lẹ́yìn kẹsìkínní o ẹni lọ́kàn o ẹ̀rí ìdí ẹ̀ nìyẹn tí ibi ìsìnkú ara ìdí ẹ̀ tí ibi ìsìnkú ṣe bẹ́tà torí pé nígbà tí téèyàn bá lọ sí ibi ìsìnkú ara ìrònú ẹni lọ patí ẹ̀ ń lọ pati wedding kì í ronú ẹ̀ ń lọ pati ìṣílẹ̀ kì í ronú ẹ̀ ń lọ pati birthday kì í ronú kò sí ronú bẹ́ẹ̀ ẹ̀yọ ijó ni kùlà ẹ̀rín ni lọ́wọ́ máa lọ lọ́tún lọ́sì congratulation lọ́wọ́ níwájú ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi ìsìnkú ni èèyàn á yẹ̀wò dára ẹ̀gbọ́n ibi tó tọ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ó ní in tó ṣẹlẹ̀ sẹ́ni òun rèé ẹni ló ń rèé aṣọ tán wọ̀ sí lọ́rùn bó ṣe sùn sílẹ̀ wọ́n wọ̀ sí lọ́rùn ni o kò sí pé fẹ́ bo ìhòhò níbi kankan téèyàn bá wà láyé ló ń bo ìhòhò pé àwọn máa lọ bathroom wọn àtìlẹ̀kùn mọ́rí ah òun máa tó máa fẹ́ múra ẹ máa ti wọlé o mò ń múra lọ́wọ́ o àlàyé ló ń sọ bẹ́ẹ̀ ẹ̀rí èèyàn wá rí ẹgbẹ́ ẹ̀ nílẹ̀ lẹ̀ ẹ̀rí wọ́n tẹ̀ sílẹ̀ lẹ̀ kò lè tẹ̀sí máa ń kún kò lè fọwọ́ gbọ̀n dá àmàṣe o àwọn anáwọ́ sí bí ó lè wọ́n anáwọ́ sí fún oníṣẹ́ rí báyìí o nítorí pé ikú jẹ́ àyànmọ́ gbogbo ènìyàn kí alààyè kó ní èyí lọ́kàn ìdí tí ibi ìsìnkú ṣe dára ju agbo ijó lọ ni wípé ó mú kí èèyàn ronú ẹyọ láti ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ààrẹ ẹ̀rí àìmọye àwọn èèyàn tí wọ́n ti rẹ́ pé tán sọ wọ́n ní ibi ìsìnkú òun ni àwọn ti làwọn ti bẹ̀rẹ̀ sí ronú sí ọ̀rọ̀ ayé wọn ẹ̀rí torí pé ibi tí ìsìnkú ṣe sí ni pé ẹni tí ò tó yàn á kú ẹni tí ó jùyàn lọ máa kú ẹni tí yàn jẹ ju ẹgbẹ́ náà máa kú ẹsẹ̀ kẹta ó ní basiri ó ní ìbànújẹ́ dára ju ẹ̀rín lọ ó lè mú kí ojú ó lè mú kí ojú rẹ̀ dàrú ṣùgbọ́n yóò jẹ́ kí àyà rẹ̀ le ṣẹlẹ̀ bẹ́yẹn lóòótọ́ lóòótọ́ nígbà tí ìbànújẹ́ bá wà níbi ìsìnkú ẹ̀rí á jẹ́ kí ṣe kí ni á jẹ́ kí á jẹ́ kí ni á jẹ́ kí ojú ojú ojú kòrò ojú máa squeeze ẹ̀rí torí pé ìbànújẹ́ ni wọ́n ní ṣùgbọ́n ṣùgbọ́n àyẹ̀ ńkọ́ tí bíbélì sọ́mọ̀ ẹ̀ ni pé àyà ẹ̀ àyà ẹ̀ abẹ́ abẹ́ awa intrigued pé ha lọ́hùn ọjọ́ kan lèmi náà kú bí ha èèyàn ní mo sì rẹ́ni ní last week tájọ sọ̀rọ̀ àṣókù ní ẹ̀rí ó máa mú kí àyà ẹ̀rí kó wà intrigued nǹkan tí bíbélì sọ bẹ̀rẹ̀ verse four ó ní ọkàn ọlọ́gbọ́n wà ní ilé ilé ọ̀fọ̀ ṣùgbọ́n ọkàn òmùgọ̀ ó wà ní ilé àríyá ẹ̀rí bẹ́yẹn ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ló máa yé àwọn tó bá jẹ́ ọlọ́gbọ́n nìkan òun ni ó máa yé wípé ibi ọ̀fọ̀ dáa ju ilé ijó lọ ní tí bíbélì sọ nìyẹn tàbá rí ẹlòmíràn ní lọ́gbọ́n sit down nǹkan táyé kí ló fà òmùgọ̀ ló pọ̀ láyé go and sit down party ni tẹ bá dé omi nìkan má bá yàn ṣe nǹkan o ẹ̀yin torí àwa náà máa ṣe nǹkan tẹ́ tá a máa pè é àwọn èèyàn náà ṣe nǹkan tá ń pè wá yẹn kọ́ là ń sọ o ṣùgbọ́n tó wáyé pé pati wa ti wá ti mú lọ́kàn pati bí wọ́n á jọ lọ ní pati bí wọ́n á jọ lọ ní ẹ̀rí kò ní àǹfààní irú ara ewu tó máa ja ẹni bẹ́ẹ̀ ni pé kò ní Lati lati mo láti mọ ìtumọ̀ ayé ẹ̀yọ ajé òmùgọ̀ torí àríyá ni àríyá unlimited àríyá òde unlimited à ń tanra wa ní tẹ́yẹ̀ bá ti ṣe hẹ̀n kò sáríyá mọ́ àìmọye àwọn èèyàn ló wà láyé tó pé ọ̀rọ̀ àríyá kò kàn wọ́n ẹni tó ṣàìsàn tó wà ní hospital tó yẹ pé òkè fún àpẹẹrẹ ó yẹ kó yé wà ẹ̀rí kì í ṣe pé tẹ́yẹ̀ bá kú nìkan ẹni tó wà lọ hospital tó yẹ pé wọ́n ti diagnose ẹ̀ fún bí àìsàn bíi mẹ́fà ìkọ̀ọ̀kan àìsàn yẹn gan-an ó ń pààyàn kú ẹyọkan ẹ̀ ń pààyàn kú wọ́n ti ní ó dẹ́wọ́dẹ́ abẹ́ni tó wà lórí bẹ́ẹ̀dì wọ́n ní ah kidney yín ó ti collapse kò lè ṣiṣẹ́ mọ́ ah kí la máa ṣe báyìí ah ẹ máa wá dọ́nà ni o tó máa donate fún yín máa donate kidney kan nu méjì tó ní ẹyọ ẹ tó bá ti dọ́nà eh, tán ẹ tó máa wá bí sixteen million naira ẹyọ ká fi bá yín kó lẹ̀ fún operation ẹ̀rí wọ́n ṣẹ̀ sọ yẹn fún tán lọ́sibítù ni lọ́rẹ́ wọn ni ah lọ́rẹ́ kan sáré dé yín jẹnìyàn ọ̀rẹ́ mi mo wá ẹ lọ lé wọ́n lò sí lé wọ́n ní ibo ló wà àwọn ọmọ ẹ ló wà lọ́sibítù mo ní wà á tọ́sibítù bó wà lọ́sibítù bí náà ní àwáyé mi lóde ló bá bí sọ wáyé mi lóde o ló bẹ̀rẹ̀ sí kún àwọn dókítà rẹ o nǹkan báyìí náà ló ṣe mí o ẹ wá wòwe wọn tó kọ́ lé mi lọ́wọ́ kò tí iye báyìí náà kìlọ̀ wá wà fìyẹn lẹ̀ fìyẹn lẹ̀ àríyá unlimited ayé lájẹ ká tó sọ̀run ọ̀rẹ́ wa máa fẹ́ ṣe pati kan ní ọlọ́túnla yáyáyáyá àjọ máa lọ ní òkú kọ́lọ́ọ̀sì tán mú irú ẹni bẹ́ẹ̀ tán bá lù pa sọ́sibítù yẹn ń wù jẹ̀bi yóò tọ́ di irú ẹni bẹ́ẹ̀ tó bá lù pa sọ́sibítù yẹn àwọn ará àwọn ará tó jẹ̀bi ẹ̀rí oníkàtà sọ gangan nìyẹn so òmùgọ̀ ìwà òmùgọ̀ náà ni pati nìyẹn pati lọ́hùn ṣùgbọ́n tó bá yẹ pé ní ilé ọ̀fọ̀ ni ẹ̀rí àwọn ọlọ́gbọ́n ló ń lọ ọbẹ̀ àwọn tó lè ronú ló ń lọ ọbẹ̀ iṣẹ́ àwọn tá a lọ ẹ̀ẹ́dẹ̀ lè rí ilé ọ̀fọ̀ tó ti ń ṣọ̀fọ̀ kan pé DJ nílé ọ̀fọ̀ nìyẹn wọ́n á pé DJ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní à ìyàwó máa ló kó fẹ́ bímọ ló máa kú ìyàwó máa yẹn ló kú fẹ́ bímọ máa kú ọmọ wa ń kọ́ wọn ni ọmọ wa ìyàwó ìyá ti kú wọn á péjọ díje táwọn á pè wá ẹ̀rí kò mọ̀ pé ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló bá débẹ̀ ló bá bẹ̀ síta kí ló ń ṣe wọ́n pọ́n sanwó fún mi ni àwọn tó rẹ̀ wọ́n bẹ̀ ò tiẹ̀ understand kan ló bá bẹ̀ sí pọ̀ ìyá ọlọ́mọ abá ẹyọ ire akárí gbogbo wa tí dj yẹn bá kó símẹ́ǹtì ẹ̀dílé kò yìn ọlọ́run ẹ̀rí nǹkan tí bẹ́ẹ̀lì tí a ti jẹ́ kó yé wa nìyẹn verse five ó ní ó dára láti gba ìbáwí ọlọ́gbọ́n ju fífetísílẹ̀ sí orin òmùgọ̀lọ́ ó sì ń sọ̀rọ̀ nípa ilé ọ̀fọ̀ àti ilé ijó ó ní gẹ́gẹ́ bí ẹ̀gún ti ń dún lábẹ́ ìkòkò ní ẹ̀rín òmùgọ̀ asán sì ní ilé pẹ̀lú ohun tí bẹ̀yẹn sọ fún wa ni wípé ibi ìsìnkú ó dára ju ju ilé ijó lọ ẹ má gbàgbé àwọn kan tá a sọ díẹ̀ kọ́ wa tòní mo sọ fún wa wípé ìrònú oníwàásù ni ṣe ṣàmọ̀ pé oníwàásù jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ọlọ́run fún yín ọgbọ́n tó tayọ ẹ̀rí wá bẹ̀rẹ̀ sí wo kí ni what is the meaning of life kí ni ìtumọ̀ kéèyàn kéèyàn gbé ayé ẹ bẹ̀rẹ̀ sí ṣe àwọn observation ò lè máa rí láti orí kìíní sí orí keje kẹfà ìgbà tó di orí keje wá níwẹ̀ nǹkan báyìí ni ẹ̀kọ́ tí mo kọ́ rèé òun ni àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ lónìí ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn lẹ́yìn chapter ten chapter seven verse eleven bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ ẹ̀kọ́ mi ìtún nìyẹn ẹ̀kọ́ mi nìyẹn entirely ẹ̀kọ́ kẹrin ẹ̀yìn tí oníwàásù tó kọ́ nínú ìrònú rẹ̀ ò ní pé the end is better than the beginning òpin ó dáa ju ìbẹ̀rẹ̀ lọ òpin ó dáa ju ìbẹ̀rẹ̀ lọ ẹ̀rí yẹn eh, Ecclesiastes chapter seven verse eight a ó ní the end of a thing is better than its beginning òpin dára ju ìbẹ̀rẹ̀ òpin dára ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ bíbélì ṣe fi sọ nìyẹn òpin dára ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ ẹ̀rí bábà ò ní òpin ṣe dáa ju ìbẹ̀rẹ̀ lọ ẹ rí i pé àwọn project kan wà tí àwọn èèyàn á ṣe pẹ̀lú good intentions wọn ò ní oore ọ̀fẹ́ láti parí ẹ̀ now ẹ̀ tó dẹ̀ ní good intention ah mo fẹ́ kọ́ school kan mo fẹ́ kọ́ school yẹn school yẹn máa wà fún àwọn àwọn ọmọ tó jẹ́ pé àwọn òbí wọn ti kú tí ò wá sí mọ̀lẹ́bí tó lè tọ́jú wọn mọ́ wọ́n fẹ́ máa ṣe skul yẹn ẹni dẹ̀ ní good intention ó dẹ̀ ń ṣe lọ ó dẹ̀ ń ṣe lọ ó dẹ̀ ń ṣe lọ́kàn tó stage kan ni ó kàn ní wo ah, nàìjíríà ti ń le ju bó ṣe yẹ lọ ah, ṣe ẹnu kó bẹ̀rẹ̀ dáadáa nàìjíríà ti lè bó ṣe yẹ lọ wọn máa sanwó ọmọ lọmọ tí mi ò bí rọ máa ṣe sukù mi mo ti fẹ́ parí ẹ náà jẹ́ kí n ti parí ẹ ó dẹ̀ bá ṣàṣe ó dẹ̀ bẹ̀ sí gbowó ṣe pé òpin dà jù bẹ́ẹ̀ lọ ó ní good intention níbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò gbé good intention yẹn jáde so irú ẹni bẹ́ẹ̀ wọn ò kí ń kí níbẹ̀rẹ̀ nígbà tó bá parí iṣẹ́ táwọn èèyàn bá rí nǹkan tó ṣe náà máa kí pé ah ẹkú iṣẹ́ ìdí ẹ̀ nìyẹn tí òpin ṣe dára ìgbà míì ìbẹ̀rẹ̀ nǹkan máa ń nira ó lè má mú but at the end of the day wọ́n á dẹ̀ parí ẹ̀ wá dúró ringede wọ́n ní ah inú àwọn èèyàn á dùn inú àwọn èèyàn á dùn ẹ̀ ó dàbí àwọn èèyàn tó ń kọ́lé bàbá mi ìyá mi fún ẹ̀yìn tí ẹ ti kọ́lé ẹ rí i pé ìjọ tán bá ń ṣe foundation bí ó ṣẹlẹ̀ sí rí ẹ wá débi tán ti ṣe foundation lé yín wọn pé ah kí ló fa yàrá yẹn tó àìmọye àwọn ètò máa ń sọ létí mi kí ló fa yàrá yẹn tó kàn rí tó rí kúnkún bíi ilé ẹyẹ ó ti kéré jù then àwọn tó jẹ́ professional tó wà ń bẹ̀ bóyá contractor ni bóyá bricklayer ni àwọn àwùjọ ẹni ẹ̀wẹ̀ ẹ̀lẹ́ ìhùn yàrá ilẹ̀ ló kéré wọn nìyẹn yàrá gan ó tóbi ju standard room lọ nílọ́kọ méjì àní ẹ̀ yàrá tó kókó lóyè jẹ́ pé ìbẹ̀rẹ̀ yẹn kò kì í níyì ṣùgbọ́n gbà tí wọ́n bá tán ṣe foundation wọ́n gbẹ́ foundation wọ́n sọ pé ó rí kólóbó the same house náà wọ́n á kọ́ tán ẹ̀ so yàrá ìtóbi tó yìí àìmọye àwọn èèyàn tí mo ti bá pàdé tí wọ́n sọ bẹ́ẹ̀ nǹkan tó bá dẹ̀ ni pé òpin nǹkan òní ó dára jù ibẹ̀ ni result wà ìdí nìyẹn tí òpin ìdára jù so to me ìwọ̀n bá ní concern mi lórí ìbẹ̀rẹ̀ òpin kan ni mo máa ń wò pé kí ló máa jẹ́ ìgbẹ̀yìn kínní àṣeyọrí yẹn gangan òun dẹ̀ ni ọlọ́run ń ṣiṣẹ́ fún èmi àti àti yín tẹ bá wo tí bẹ́ẹ̀ sọ nínú ìwé psalm one twenty six verses psalm one twenty six verses ó ní ẹni tí ó ń fi ẹkún rìn lọ tí ó sì gbérúgbìn lọ́wọ́ lótìtọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì wí tirẹ̀ ntí ìtìbẹ́lì ń sọ nípa ọ̀pọ̀ nǹkan nìyẹn pé well you may start a project tí project yẹn tí wọ́n fẹ́ tó ń lọ báyìí tó ń ṣe yìí báyìí àtúnṣe yìí báyìí owó tán kó sórí àtúnlọ èyàn àtúnlọ yáwó àtúnfikún àṣekínní kan ṣùgbọ́n àwọn tí ó ń ṣàṣeyọrí yẹn wọn ò kí ń wà discourage wọn máa ń tẹ̀síwájú ló wọ́n mọ̀ pé òpin yẹn òun ni wọ́n ń sáré fún ẹ̀ tẹ́ bá wọ àwọn tó ń sáré nínú ní Olympics yẹn ẹ̀rí wọ́n lè máa sáré wọ́n lè wà ní ipò kẹjọ ṣùgbọ́n tọ́ bá ní ẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ eré yẹn ipò kẹjọ ni mo wà mo sì ń bínú lọ lé wọn ò lè ṣàṣeyọrí àwọn tó bá ní òye pé òpin nǹkan dáa ju ìbẹ̀rẹ̀ lọ àwọn ló ń forí tì í dópin tàdé tán lè di ẹni ìgbàlà so mo rọ̀ wá jẹ́ ká ní lọ́kàn wípé òpin nǹkan ní o ẹ lè ní àwọn ọ̀rẹ́ wọn ti bẹ́ta yín ẹlòmíì ti kọ́lé mọ́ ó ti kọ́lé ẹ̀yin sì ń struggle ní yàrá kan ṣùgbọ́n ẹ ṣáà gbàgbọ́ pé ọlọ́run ní ìgbẹ̀yìn rere fún yín torí pé òpin ó dáa ju ìbẹ̀rẹ̀ lọ ẹ má bínú mo sọ fún wa nípa time tan ń lò nínú program nísìn àkànfẹ́ máa kọ́ ẹ̀kọ́ yẹn lọ gbúrúgbú afẹ́kẹ́ ní káwọn èèyàn kó jókòó lẹ́ẹ̀kan kí wọ́n dẹ̀ wo program yìí tán lẹ́ẹ̀kan ẹ̀yọ̀ kò ní ẹsẹ̀ pé kò ní reason ká one hour one hour plus irọ́ àwọn olójú àwọn tí wọ́n lè ní àǹfààní torí pé ayé tá a wà àkókò ní ohun gbogbo number five ẹ ó ní the present is better than the past ẹ̀dùn bẹ́ẹ̀ lọ́ọ́lọ́ọ́ báyìí ó sàn ju àná lọ òní sàn ju àná lọ kan tó ń ṣàìsàn nìyẹn ẹ rí máa sọ náà fún àwọn èèyàn pé n tó ṣẹlẹ̀ lánàá ti ṣẹlẹ̀ lánàá ọwọ́ aago ò ṣe é yí sẹ́yìn mọ́ ẹ gbọ́ ẹ tó fún èèyàn lóyún wá ní ẹ tó ń fún yín lóyún yẹn òun fẹ́ fà sẹ́yìn díẹ̀ díẹ̀ ọjọ́ tó ń pàdé ẹ̀ láyé sódà tẹ òun ò ní kó sí trap yẹn òun ò ní fún lóyún mọ́ àwọn tó rí pọ́n fún lóyún wọn á gbàgbé irú àwọn kan bẹ́yẹn inú fíìmù inú fíìmù àwọn ọmọdé lè ti máa bá pàdé kò lè ṣẹlẹ̀ láyé Ecclesiastes chapter seven verse eight b ó sọ pé the patient in spirit is better than the proud in spirit Only do not hasten verse nine yẹn Only do not hasten your spirit to be angry for anger rest in the bosom nǹkan tí à ń kà lọ́nbẹ̀ yẹn ó ń ṣàlàyé ibi tí a bá ibi tí a bá ọ̀rọ̀ dé ibi tí a bá ọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan nìyẹn ó ń ṣàlàyé ẹ̀ fún wa wípé òní tẹ́ẹ̀bá gbàgbé mo sọ pé mo sọ pé mo ní òní ó dáa ju kíni ẹ̀yìn ìjàre òpin ó dáa ju ìbẹ̀rẹ̀ lọ tẹ́ẹ̀bá tó wá wọlé ẹ̀sọ́ pé ó sọ pé ìsìn lónìí lónìí ó dáa ju àná ẹ̀ lọ òní dáa ju àná lọ o ní ní Ecclesiastes chapter seven verse ten ẹ̀yù ẹ̀rí àṣírí kan ní ní ní verse ten yẹn àṣírí yẹn ó dẹ̀ ṣe pàtàkì fún èmi àti yín láti dì mo ní do not say why were the former days better than this for you do not inquire wisely concerning this ó ní ẹ má ṣe sọ wípé kí ni ìdí tí àtijọ́ fi dára ju èyí nítorí pé kò mú ọgbọ́n wá láti béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ ṣẹgbọ́n oníwàásù nìyẹn èròǹgbà ènìyàn ó ní ká má sọ wípé ẹ àná àná àná dájú nílọ lórúkọ Jésù Kristi àná yín ò ní dájú òní lọ lórúkọ Jésù ẹ òní yín á máa dájà àná lọ ní tẹ́ bá tún sùn lálẹ́ tẹ́ bá tún jí lọ́la òní ìtọ̀lá yín á tún dájú òní tèmi lọ bẹ́ẹ̀ ni bó ṣe máa rí lọ nìyẹn òní á máa dájà àná òní á máa dájà àná kò ṣe kò ní kẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ pé àná dáa tẹ́ bá ti ó máa ń rọ̀ wá lọ́rùn láti máa sọ good old days ah ní good old days good old days mo ní mo máa ń kan láyé ìgbà kan ṣe láńlọ́ọ̀dù wa rí nígbà tí a wà ní ẹ̀ à ń ṣe pásọ̀ ní church kan church wa yẹn wá rẹ́ǹtì ilẹ̀ tí wọ́n kọ́ church lé lórí so eh, ẹni tí wọ́n kọ́ ẹni tó jẹ́ ọmọ láńlọ́ọ̀dù bàbá tí wọ́n rẹ́ǹtì church yẹn lọ́wọ́ ẹ̀ ti kú so ẹni tó wá jẹ́ ọmọ fún bàbá yẹn òní first born òní wọ́n wà ní charge church ẹni <clears throat> tí màá bá ń sọ story live ẹ̀ fún máa rẹ́rìn ni ẹ̀ á ah, the good old days the good old days the good old days wo ah when there is money àmọ́ mọ iye owó tí mo ná fún Sunny Adé bó ṣe máa ń sọ náà nìyẹn ẹ a lè máa kó sínú búùtù ni a kún a kó lọ sí pati ó lóun ti wa mọ́tò rí òun lọ sí place ní adé ní Ògbómọ̀ṣọ́ òun à ń bọ̀ lẹ́kọ̀ọ́ mọ́tò yẹn kàn bàjẹ́ òun kàn fi ó lóun abandon mọ́tò yẹn nígbà tó kejì ọ̀nà mi <laughs> ẹ tó sọ good old days ẹ báyìí kọ́ àtọ́wọ́n àtọ́wọ́n àti yàgò wọn yàrá kan pé iná jọ ń gbé ẹ the good old days ẹ òun ni má sọ mọ́ ẹ kí ni ìdí tí àtijọ́ fi dáa ju ju òní ẹnu kan má sọ mọ́ so nǹkan tí bèdè sọ fún wa ni wípé bẹ́ẹ̀ ni we might make mistakes in the past àìmọye mistake ti even I kan wà kì í ṣe mistake náà make terrible mistakes ni ìyàtọ̀ wà láàrin pé èèyàn ṣe mistake àti ó ṣe terrible mistakes ṣùgbọ́n èèyàn wá ní báwo ni ọ̀la ṣe wá máa rí ló yẹ kí èèyàn máa rò ẹ wò bí táwa lọ́ọ́ lọ́ọ́ báyìí kò ní nǹkan ṣe pẹ̀lú nǹkan ṣe lẹ́yìn òun ló fà á nǹkan tá a ṣe lẹ́yìn òun ló sọ di ba ṣe wà yìí o bá ìrìn àjò wa lẹ́yìn òun ló sọ̀rọ̀ tòní ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ n ta bá wá ṣe lé ní yẹn gan ló máa determine ìtọ́lá so past will determine future present ló máa determine future torí ẹ̀ ní present ṣe dáa ju past lọ ẹ jẹ́ kí n tún sọ kó lè yé wa past wa ẹ pé past present àti future ni mo wá nǹkan tó ń sọ wá ni pé past wa kò lè sọ bọ́jọ̀ wà láwa ṣe máa rí kò lágbára ẹ̀ present òní pass lágbára lé lórí pẹ̀lú ẹ̀ náà nǹkan president ẹ̀ lè ó wá lè change story ara ẹ̀ pé bèbè àti ṣe bá ṣe ń bára wa jíròrò bíbélì a lè yí ìtàn ayé wa padà ara ìrònú oníwàásù nìyẹn pé ah èní dájú àná lọ so àná ò lágbára lórí ọ̀la òní ló lágbára lórí ọ̀la so ohun tá a bá ṣe lénìí ló máa sọ bí ọ̀la wa ṣe máa rí so mo máa ń fẹ́ kí èèyàn learn pẹ̀lú mistake tó ṣe ẹnikẹ́ni tó bá ti wà láyé tó wáyé pé mistake tó ṣe ó kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ àwọn yẹn ló ń ṣe àṣeyọrí ẹ ṣùgbọ́n ṣùgbọ́n àwọn tí àwọn kan wà jẹ́ pé ẹ wọn ò lẹ́nu pẹ̀lú wọn wọn ní wọn nàìjíríà àwọn ológun lójoojúmọ́ ni èyí tó gbẹ̀yìn ẹ̀ olóyè kó jẹ́ number five ẹ mo fún number four sí number six ni ṣùgbọ́n èyí tó yẹ kó jẹ́ number five tó wà láàrin òun mo mọ̀ fi sẹ́yìn ni torí pé ogun yẹn ń ja ó ní patience is better than pride patience is better than pride ṣẹ́rí ogun ogun yẹn pé sùúrù ó dáa ju ó sàn ju ìgbéraga lọ ṣẹ́rí ogun yẹn ń ja ọ̀pọ̀lọpọ̀ lónìí ogun ìgbéraga ìgbéraga mo lè ti sọ sọ sọ pé ẹ dákun ẹ má jẹ́ kí ìgbéraga àyà kó wọnú ayé wa ìgbéraga àyà ó pọ̀ láàrin àwa kìrìsìtẹ́nì ó máa ń ṣò tá a bá ń sọ̀rọ̀ ó máa ń ṣò tá a bá ń gbàdúrà àwọn ará bíbélì ò kì í ṣe bá a ṣe ń ṣe yìí àwọn ará bíbélì níwájú ọlọ́run ò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni tó tó wà mú jẹ́ nǹkan kan wọ́n kara wọn sí òfo tó bá tó bá ti wà níwájú ọlọ́run ọlọ́run dẹ̀ ṣe fún wọn jù wá lọ bẹ́ẹ̀ ni ẹ má ṣe má ní ọlọ́run ṣe fún wa jù wá lọ fact ni ẹ má ro àwọn àgàmú rárá àríjí mìrìkù gbogbo àwọn kan báwọn èèyàn ní nǹkan ṣe pẹ̀lú ayé ènìyàn ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé sùúrù ó dájú ìgbéraga lọ tí bẹ́ẹ̀ sọ níbẹ̀ yẹn nìyẹn tá a bá wo Eh, orí kẹsàn-án yẹn ó ní do not hasten in your spirit to be angry ẹ pé ó dé ó dé eh, eh, ẹsẹ̀ kan sáyẹn ó ń ṣàlàyé pé àyà òmùgọ̀ ó ní ìbínú tó ń gbé àyà òmùgọ̀ ni mo sọ fún wa pé mo fo number five bọ̀ sí number six mo wá fẹ́ padà sórí number five yẹn díẹ̀ ni pé ìgbéraga mo fẹ́ sọ̀rọ̀ lórí dáadáa ẹ̀ fẹ́ ṣàlàyé ẹ̀ díẹ̀ sí ẹ̀rí ṣẹ́rí ìgbéraga is ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ìgbéraga jẹ́ ìwà téèyàn ń kọ́ no spirit ni ẹ̀mí kan ní ìgbéraga fúnra ẹ̀ that's why ẹ̀ máa fi rí ẹlòmíì a ní báwo ni ẹgbẹ́ ìyá ènìyàn tọ́lọ́run bá ti wá ràn lọ́wọ́ wọ́n ti fi sípò kan rẹ̀ rẹ̀ mo ní ipò kan rẹ̀ bẹ́ẹ̀ ni bí ó jẹ́ pásítọ̀ kan wúrọ̀ wérewère ó ti tán ó ti wà nínú ìjọba ayé àtọ̀run nìyẹn yes báwo ni màmá báwo ni pásítọ̀ kan àti mo ó máa ń rọ̀ mí lọ́rùn láti láti yára fún yàn ó máa ń rọ̀ mí lọ́rùn gan ìdí ni pé ìfẹ́kẹ́nìkẹ́ni kó bá mi ìdí mi ni kó bá yàn kò possible kí n kó bá yàn máa sọ fáwọn èèyàn gbogbo nígbà tí ó báyìí tó bá gbàgbé sí mi lọ́wọ́ màá fún ẹ lówó ẹ̀ tó bá àìmọye àwọn èèyàn tó ní ilẹ̀ sí mi lọ́wọ́ báyìí tí ì bá ṣe pé bóyá agent tó in fact mo lẹ́nìkan tó ní ilẹ̀ sí mi lọ́wọ́ báyìí mọ́mì yẹn ò tiẹ̀ padà wá ah, irú àwọn èèyàn ó gbà mí àwọn mọ́mì wọn sọ fún mi pé ṣe rántí àwọn mọ́mì sọ fún mi pé ah, reputation yín ni trust yín ni ah, gbà kan mo pè mọ́mì yẹn wá gba ilẹ̀ yín wọ́n ní àná wọ́n ní kó wà lọ́wọ́ mi ẹ̀rí agent tí ó wà lọ́wọ́ ẹ̀ lọ́ọ̀yà tí wíyẹn wà lọ́wọ́ báyìí olùṣàn sọ pé kí n má wọrí pé eh, wọn help mọ́mì yẹn help mọ́mì yẹn àmọ́ mi ò fẹ́ wọn ní rọ ẹ má gbọ́dọ̀ máa sá fúrú àwọn nǹkan bá wọ̀nyí ni ẹ̀rí ilẹ̀ nǹkan ní nǹkan ni kí nǹkan nù try láti jẹ́ ká rí ẹ̀yìn òun ni pé ó rọ̀ mí lọ láti sá fún yàn tó pé mi ò ní kó bá yàn tó mi fẹ́ kan kó bá mi ẹ̀rí mo lọ sí ilé pásọ yẹn láyé ìgbà táwọn náà ń yalé kiri kì í ṣe ilé babaláwo táwọn náà ń wọ́rẹ̀ pastor kiri ah pastor i want to be i want to be close to you so i want to should be close ah, ìgbà tá a ṣe kò yé wa eh, ìgbàgbọ́ wa ni pé àyànṣẹ́ ọlọ́run ṣọlọ́ làwọn náà ìrànṣẹ́ ọlọ́run làwọn náà àmọ̀ pé kò rí bẹ́ẹ̀ ní gbogbo àyẹn mo ẹ yo mo á lọ sí ilé wọn mẹ pé àwa pastor fẹ́ràn láti máa gbé mission màmá yẹn wá màmá ibẹ̀ alẹ́ ìjókòó màmá yẹn kàn dé ni ah màmá sẹ́yìn ah, lẹ wọlé yẹn tẹkàn kí mi tẹ̀lé ńlọ bẹ́ẹ̀ yẹn ẹ padà wá padà wá padà síbí mi ìlẹ́ ìjù mi lọ bẹ́ẹ̀ mo ṣe ń wù yín bẹ́ẹ̀ ẹ fẹ́ ju ìyá tó bí mi lọ ṣùgbọ́n bàbá ni mo jẹ́ sí yín ojú tì mí níbi tí mo jókòó sí pé olúwa kí ni mo wá ṣe níbi ìwọ náà pẹ̀lú ọkùnrin ìgbéraga pásítọ̀ yẹn ní káwé bá mi sọ̀rọ̀ máa kúló ní ẹ̀rù tí ẹ bá yín ránṣẹ́ ọlọ́run méjì lẹ́tún bá pàdé ránṣẹ́ ọlọ́run àwọn tó tún jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn tún ní anointing jù wá lọ ẹ̀mí fúnra mi ẹ̀ ní ẹ̀ lẹ́tọ̀ọ́ láti bá mi sọ̀rọ̀ lórí ìnàró ẹ fẹ́ jẹ́ ká máa fojú àbùkù wò mí nìyẹn ẹ̀ ẹ̀ wà lórí ìkúnlẹ̀ níbi bí àyìn ṣe bẹ́kúnlẹ̀ ẹ̀mí kàn dé fúyà ni mo ní pásítọ̀ iléyà ah, èmi èmi kọ́ máa jókòó tí ìyá ìyá kúnlẹ̀ <laughs> mi ṣe rí kíní kan wà táwọn èèyàn understand pé lóòótọ́ ìyá yẹn technically ọmọ ló jẹ́ sí bàbá yẹn technically ṣùgbọ́n ṣe wá rí respect à sọ ìwé ìbọn ní reciprocal ojú òyìnbó yàn <laughs> ṣé kò pọ̀ jù òyìnbó á ní reciprocal respect is reciprocal I respect you you respect me ìyẹn gan láyé fi ń tẹ̀síwájú ṣùgbọ́n tó bá jẹ́ pé you are doing it to respect you ẹ̀rí mo sọ ìpàṣẹ náà ni òun náà ni òun náà ni mo sọ fúngbà kan nígbà tí mo bẹ́ nìkan lórí ìkúnlẹ̀ ní ọ́fíìsì ẹ̀ mo ní ó rọ̀ǹgì náà mo ní no ó rọ̀ǹgì pátá ní kò rọ̀ mo ló rọ̀ǹgì sẹ́ẹ̀ mo ní àwọn tó ní àwọn tó ní anointing gangan ní original inú bíbélì mo ní òwò mẹ́tọ́pẹ̀ ní Paul ni ẹ̀ka bíbélì ni sà ẹnìkan fẹ́ dì mo fẹ́ worship ẹ̀ tó ní àṣàlù wọn respect to pọ̀ jù láyé ó ní kí èèyàn gba ẹsẹ̀ ẹni kejì ẹ̀ mú tẹ́ǹbà bẹ̀rẹ̀ tó bá gba ẹsẹ̀ ah respect to lágbára ni and you is is equivalent to you worshiping that person bí ìgbà tí èèyàn jọ́sìn fún ẹni yẹn ni bí ìgbà tí èèyàn ń bọ ni bí ìgbà tí èèyàn ń bọ bí wọ́n ṣe ń bòrìṣà níbi tí respect yẹn tí wọ́n tó kàn án ah, nídé ọ oh, nínú nínú nínú dídé dídé ah, má ṣe bẹ́ẹ̀ mọ́ èèyàn bíi tiẹ̀ lèmi náà àbẹ́rẹ́ èèyàn bíi tiẹ̀ lèmi náà so bẹ́ẹ̀ náà ló fara hàn ẹlòmíì bóyá òun ló lórí ẹgbẹ́ ìwé ìbùdó àdírẹ́sì àwọn tó wà ní bóyá mánéjà ní ẹ bóyá ọ̀gá abiṣẹ́ ní ìwé tó fi àdírẹ́sì àwọn tó wà ní pé ìyẹn tó jẹ́ cleaner yes sáfìsì ẹ̀ ló rẹ́ńdà fún ẹ kí ló tó fi máa clean fúnra ẹ cleaner ní tòótọ́ ṣùgbọ́n n tó nílò ní lọ́wọ́ o lè o ò lè ò lè gbálẹ̀ so fún ní respect tiẹ̀ fún ní ọ̀nà tiẹ̀ ìgbà yẹn ni àwọn èèyàn máa rí ẹ gẹ́gẹ́ bíi wọn ò ní fojú èèyàn wò ẹ́ ẹyọ wọn fojú ẹ̀mí ojú ẹ̀mí láti máa wò wá mo bẹ̀ wá àwọn kan kéèké wọn ẹ jẹ́ ká fi sínú ìwà àti ṣe wa ìrònú oníwàásù ẹni tá a bá fi sínú ìwà àti ṣe wa á rí i pé ìrẹ̀lẹ̀ ẹni ẹni bàtí wọn respect mi ṣé o fẹ́ fagídíra respect ni inú ìrẹ̀lẹ̀ ni respect wà abẹ́ ìgbọ́ mo kàwé kan ó ní ìrẹ̀lẹ̀ ní agbára ọ̀dọ́ àgùntàn ìwé yẹn jẹ́ ìkan náà àwọn ìwé tó change life mi pátápátá ìwé méjì ìwé méjì ló change me very early as a pastor ìwé kan tí mo sọ nìyẹn Eh, ìrẹ̀lẹ̀ agbára ọ̀dọ́ eh, àgùntàn humility the power of the lamb ìwé yẹn ní agbára débi pé mo kà mo ní what ìrẹ̀lẹ̀ ní agbára tó bẹ́ tó tó báyìí ẹ̀rí mi mọ̀ tó wà nù ẹ̀rọ àṣà ẹ̀ ṣeun sà ẹ̀ pẹ̀lẹ́ sà ẹ̀ káàbọ̀ sà ẹ̀ ajáde church ní sunday tó kọjá so mo jáde kó ní ọ́fíìsì mi báyìí mo fẹ́ máa lọlé so àwọn kan wà ní section kan ní church wa yẹn so abúdẹ̀búdẹ̀ gba ẹgbẹ́ wọn kọjá so àwọn tí kan dẹ̀ kí mi Eh, àǹtí tó kí mi yẹn gbé wọn mi ní tòótọ́ bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ àǹtí yẹn wà bẹ́ẹ̀ mọ́mí yẹn wà bẹ́ẹ̀ àwọn wọn á fẹ́ tó bẹ́ẹ̀ ni ah, wọn á kí mi wọn ní ẹ̀ka ah, àmúni ẹ̀ka àsán máa wọn ni ah, mọ́mí yẹn ọmọ yín ni ẹ̀ka àsán mo ní ẹjọ́ tó lọ ẹ má ẹ má ba ẹ má ba ìṣẹ̀dá arábìnrin jẹ́ ṣé kí ni ẹ̀ka àsán ẹ̀ka àsán sáà mo ní ẹ̀ka àsán sáà o náà má bú sẹ́yìn mo ní màá náà ní màá náà ní so àwọn kan wá ti wọ́n wá ní wàhálà máa yẹn ti pọ̀ ju bó ṣe máa kò sẹ́ni tó lè ṣe ń jí so kí ló kí ló fà á ohun tó fà á ni pé ara ẹ̀kọ́ bíbélì ni ẹ̀yìn pé ìrẹ̀lẹ̀ ìgbà tó náà gan sọ pé òun wo àwọn agbéraga ní òkèrèrè ó lòun júbà ọlọ́run ló máa lòun júbà ẹ̀ mọ́ tán pé kéèyàn júbà ni ẹ péèyàn júbà à káre òṣùbà rẹ̀ rèé o náà ń jẹ́ bẹ́ẹ̀ òun júbà àwọn onírẹ̀lẹ̀ òun dẹ̀ kórìíra àwọn agbéraga tó bá yẹ ẹlòmíà ní ọlọ́run gbádùn àwọn tó bá yẹ ẹlòmíà sọ pé ogun tó ń ja aráyé ń jà àwọn á rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ẹni ẹ̀sùn wàhálà àwọn tí ọlọ́run kó ìra nìyẹn torí pé o kò gbàgbọ́ pé ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ yẹn ó sàn ju ìgbéraga lọ òun náà sọ ní òun náà yí padà tí wọ́n lu èdè míì fún bẹ́ẹ̀ yẹn tí wọ́n sọ pé wọ́n ní sùúrù ó dáa ju ìgbéraga lọ nǹkan tó ìrẹ̀lẹ̀ náà sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rí àtẹ̀yìnbá tí nǹkan bá ṣẹlẹ̀ pé ó dáa gbà yẹn mo ti gbọ́ inú lè bí yàn kì í ṣẹ̀ṣẹ̀ tínú bá bí yàn ṣùgbọ́n tó ṣe nígbà tínú bá bí ẹyẹn òun ló lè sọ di ẹ̀ṣẹ̀ mọ́ yàn lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ènìyàn kì í bá tètè bínú á rí ọ̀nà àbáyọ sí ohun gbogbo ẹ má yẹ ká gbàgbé ẹ jẹ́ kí n sáré rán ẹ̀ dáhùn fún wa kí kí ọ̀rọ̀ yẹn kó lè kó wa dáadáa kó lè yí kó lè mo fẹ́ kí ẹ̀kọ́ tòní kó yé wa dénúdénú tábàwò nọ́mbà one yẹn ó sọ pé orúkọ rere ó dára ju ọ̀rọ̀ lọ a good name is better than wealth. A good name is far, far, far, far better than wealth. Number two, eh, sọ pé one's death is better than one's birth. We ojo ti ènìyàn bá kú, ojo ẹ̀ máa dára lọ́pọ̀lọpọ̀ ju ojo ti a bí ènìyàn lọ. Àti ṣàlàyé Number three, ó sọ pé a funeral is better than a party. Ẹ yọ pé ibi ìsìnkú o ma dá lọ́pọ̀lọpọ̀ ju ilé ijó lọ. Àwọn nǹkan tí mo fẹ́ ká ní pọ́lísì mo fẹ́ ká ní ẹ̀ pọ̀ ṣùgbọ́n kì í ṣe pọ́lísì ayé gbogbo àwọn gbogbo àwọn ibi tí oníwà ìrònú olúwàsó tó sọ fún wa yìí kò sẹ́yọ kan yẹn tó bá tayé aráyé mu o ṣùgbọ́n ìkànnì èèyàn máa mú bẹ̀ ṣé aráyé lèèyàn fẹ́ tẹ̀lé àbí ti ọ̀rọ̀ ọlọ́run number four ó ní the end is better than the beginning òpin ó sàn ju ìbẹ̀rẹ̀ lọ number five ẹ̀yọ ni mo sọ pé mo fò number six yẹn but number five gangan yẹ kó jẹ́ patient is better than pride sùúrù ó dá lọ́pọ̀lọpọ̀ ju ìgbéraga lọ ètò parí ẹ̀ sọ pé the present is better than the past òní ó dára lọ́pọ̀lọpọ̀ ju àná lọ ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run wa máa tún dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tuntun orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ èyí tí ò ṣe dáyé lé jésù lọ ẹgbà ọpẹ́ wa mo gbàdúrà fún yín nínú ìrònú yín mo fẹ́ kí bí ẹ bá ṣe ń sọ̀rọ̀ kí ọlọ́run kó máa wọlé sínú ìrònú yín lọ bẹ́ẹ̀ kọ́lọ́run máa kó máa rìfọ́ọ̀mù yín nínú ìrònú yín láti ronú gẹ́gẹ́ bíi ti ọ̀run gẹ́gẹ́ bíi ti ayé mo gbàgbọ́ fún mo gbàdúrà fún orí ọ̀fẹ́ ńlá fún yín mo sì sọ fún ọlọ́run ọ̀run pé nínú ayé yìí ọlọ́run á mú kí ọkàn yín kó rọ̀ mọ́ òun lójoojúmọ́ ògo ní fúnra lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́ kí ló bẹ jésù kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa orí ọ̀fẹ́ rẹ̀ kó máa pọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ yóò sì yé wa o jésù olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.